الحمد لله الذي فضلنا خير رسله وانزل علينا اكرم كتبه وشرع لنا اكمل شرائعه احمده سبحانه وتعالى واشكره لا حب ثناء عليه اكمل لنا الدين واتم علينا نعمه قال عز وجل الفام اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله خير من أقام وصدق صلى الله عليه وعلى آله وأصحابه وكل من امتلك مسلكه إلى يوم البعث أما بعد عباد الله واتقوا الله حق تقاته والتقوى هي وصية الله لجميع خلقه ووصية رسول الله صلى الله عليه وسلم لأمته قال تعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلك وإياكم أن اتقوا الله وإن تكونوا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا سورة الكتاب الآية واحدة أقول مال منها عباد الله كان الحرمان قول رسول الله صلى الله عليه وسلم شديد الحكم الله وفيها الفضل عنه فاختاروا ذات يوم وقد غشى وسحب جسمهم يغرق في وجه الحكم وقال له النبي صلى الله عليه وسلم غشى لونك قال يا رسول الله ما من قول ولا يكور عني إذا لم أراك أشتاق إليك وصاحبت وأتت شديدا حتى لقاك ثم ذكرت الآخرة وأخاف أن لا أراك هناك وكأني عرفت أنك كنت مع نبيين وأني إذا انتقلت الجنة كنت في منزلتي أجل من مطلبك وإن لم أيقن لا أراد أبدا فمن كفر عبده ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والصلاة والصالحين وحسن أولئك رفيقا سورة النساء الآية العاشرة والستون عباد الله من رحمة الله بنا أن نبينا محمدا صلى الله عليه وسلم وأمرنا بالإيمان به وتصديق واتباع والاقتداء به والانكسار له ومحبته وتقديمه على نفس والمال والولد فعال يديك تم الدين فعال يديك تم الدين وهو حكمة الرسالة وأوصل إليه أفضل الشرائع وأنزل إليه أفضل الكتب وهو قليل الله وهو كريم الله وهو صفيه وهو رسول وهو نبي وقد امتن الله على ثقلين وارسله إلي يمان وفتح الله به علما ملكا وعدانا الامه وقلوبا ملكا واخرج به الناس من الكرامه الى الهدى انه محمد صلى الله عليه وسلم مثل رسالة آخر مراتي وأشر أمانة آخر أداء ومثل أمة وجعل بما يقضي آلي محمد بن عبد الله صلى الله عليه وسلم أعز الناس نسبا وأشرف مكانة عثر الله على يديه من المؤمنات المحضرة وخلق لهم القمر والقمرين وتكلم الحيوانات بأمرهم وفتح طعامه وتناكر بين يديه وسلم عليه حجره وشجره وأخبر بالمنيبات وما زال يتحقق بآياته وبعد وفاته إنه محمد صلى الله عليه وسلم الذي اختفاه الله من إخوانه المنكرين بقصائد تفوق العسى فله الوسيلة والوكيلة والمقام المحمود ودعاء الأمن محمد صلى الله عليه وسلم أول ما تشق عن الأرض يوم القيامة وأول ما يقيم الله يوم الكلمة وهو أول شافع وهو أول مشفع وهو سيد ولد آدم أجمعين محمد صلى الله عليه وسلم الذي زكاه الله تزكية أموالهم والبلاد غيره من المخلوقين وقد زكاه الله عقله قال ما دام صاحبكم وما راى وزكى لسانه وقال ما ينطق عن الهوى وزكى شيئا وقال ان هو الا وحي يوحى وزكى الله وقال ما كذب قران ما راى وذكر نبوه وقال ما زكى النبو وما طغى وزكى شهاده وقال والذين معه أشجاء والأنفاس وحماء بينهم تراهم كان في الجبل يتقون فضلا من الله ورضوانا فيما هم من وجوههم السجود لا ذلك مثل التوراة ومثل الإنجيل كفر ما خلق الله وما أثر وما استكبر واستوى على سوقه نعمل الله الذي الكفار وهدى الله الذين آمنوا وعملوا الصالحات مغفرة وأجرا عظيما وابتدع قلوبهم وقال وإنك لعلى خلق عظيم وابتدع يوم وقال قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا من اتبعني وهو الله وما أنا من المشركين نعته الرسالة محمد رسول الله ونزاه النبوة يا أيها النبي وشكره الأنبياء فقال سبحان الذي أسرى بأرض إلينا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا محمد صلى الله عليه وسلم الذي لا تنظر ظاهره ولا تعد مزاياه وما من صفات الكمال إلا واستبر به ولا خصلة الخير إلا وتحلى بها جمع الله له وجل المقامات وأسمى المراتب وأسمى المناقب إذا ذكر العباد هو إمامهم وإذا أشير إلى العلماء فهو معلمهم وإذا وشيل للشجعان فهو قائدهم وإذا نجى الدعاء وهو قدوتهم بلغوا في الدنيا يوم العراج مسنة ما بلغه مخلوق غيره وخص الله بالمقام المحمود يوم القيامة الذي تهبط عليه كل الخلائق وعطاء المصيرة بالجنة وهي منزلة لا تنبغي إلا الله محمد صلى الله عليه وسلم أرسله الله شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله به وسراجا منيرا شرع الله صدرا ووسع عنه وزرا ورفع له ذكرا وآل العالمين قدرا ما رأى أحد إلا هذا وباشروا آل إلى حسروا حبا جما صاحب الوجاية والوباء وطول والصباء دائم الابتسامة مليح الوجه أقرحل العينين كالقمر ليلة القدر استنارة وقيان أشد حياة من عذراء يقول أنس رضي الله عنه ما نفخ حرير ولا جبال أنس من نظر النبي صلى الله عليه وسلم قال قائل وأجمل منك لم ترى قط عيني واقل منك لم تجد النساء خلقت ومظالم كل عيني كأنك خلق مثل كما تشاء بارك الله ولكم في القرآن العظيم وكفى الله وإياكم àtúntò ọlọ́gbọ̀dá ọba àrètí ọlá ọba tí ọgbẹ́ni ìwò ọba tó jẹ́ pé òun ni ọba ẹlẹ́yìn ọba àkọ́kọ́ tí o sì ń tó sáájú rẹ̀ ọba àtẹ̀yìn tí o sì ọba mi mọ́ lẹ́yìn rẹ̀ ọba tó sọ́ra láti túmọ̀ tó kọjá tàbí wà bí pé túmọ̀ tó ní àgbàlẹ̀ àwùjọ pẹ́ẹ́lú abẹ́lẹ́ ọ̀sán sáré ọ̀tá rẹ̀ túmọ̀ tó ní ọlọ́mọ ìṣúná tó lẹ́nu kọ̀ọ̀kan wa ọkọ rẹ̀ ọlọ́mọ ìṣúná tó lẹ́nu ọlọ́mọ atọ̀rọ̀ ìgbé àti ibẹ̀ fún ọba yìí fún àtàkọ́dọ̀ ọba yìí fún alẹ́bọ̀ mọ̀sánlẹ̀ sọ̀rọ̀ máa bọ̀ ọ̀rọ̀ sẹ́lẹ̀ ọba tó yẹ kí àtọ̀ látọ̀dọ̀ rẹ̀ yìí òun náà ní ọba kan èyí tó yẹ pé ó fi ẹni tí ó ga jù mẹ́ẹ̀dá ó fi kí àwọn àmọ̀sùnmí ọba àtọ̀ tẹ́lẹ̀ pé ó má kan lójú nínú àwọn tíra tó sọ ọ̀kalẹ̀ fún torí pé gbogbo olùsọ̀rọ̀ pátá olùkàǹkan pátá gbogbo wọn wọ́n sọ ọkọ̀ bẹ́ẹ̀ yálà ní tó tún mọ́ wọn tàbí kò tún mọ́ wọn wọn yìí kò sí ìwé kan láyé lónìí tọ́lẹ̀ ilé wọn ọ̀dà rẹ̀ wọn yìí kò sí ìwé kan láyé lónìí láàrin ti sẹ́ńtúrì tí ò wá ti tabuléṣọ̀ kankan bẹ́ẹ̀ kò sí kọ́rẹ́ṣọ̀ kankan bẹ́ẹ̀ kájọ ìgbésọ̀rọ̀ fún àlejò àwọn ọ̀sọ̀rọ̀ máa ń gbà ara àlejò òṣèlè àlejò tọ́lẹ̀ ilé ọlọ́run ọba ó ní ọba tó yìí òun náà ló wá ti ṣẹ̀dí àtúnpé òun náà ni ó ṣe fún wa àníyàn ọba ní ìlú jẹ́ àtúndọ́tún lọ́gbà tó pọ̀ sí i. àwọn bàbá tó pé bí a bá ní títí ààrẹ yóò fi ẹ̀yìn rẹ̀ bá a bá túbọ̀ fún títí ààrẹ yóò fi ààrẹ tó bẹ̀rẹ̀ fún mi tó àtúntò ṣe bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọba ẹgbẹ́ ó fún ìjọsìn rẹ̀ òkú ìlú ọ̀hún lórí òun náà lọ́wọ́ tó sọ fún wa nípa pé ní òní mo fi ìsìláàmù fún yín ní mo wá lórí pé kí ìsìláàmù máa jẹ́ ìṣòro ọlọ́run báyìí òun náà ló pé ìsìláàmù ló pé fún àlẹ́fà Muhammad sọ̀rọ̀ wá mọ̀ ọ́n síra ó wá ní mo pé láti bàlẹ̀ títí títí ní gbogbo ẹni tó bá ń ṣe ní bọ́lọ̀ òṣèlú lọ́wọ́ mo fẹ́ ìtọ́kùntọ́kùn ó kò sí ọba àmì ìmọ̀ tí a máa ń bẹ̀rù lórí àtẹ̀wọ̀ àbáàdì kan ọba tí olómogún ọba tí ọ̀la láti jọ ọba tí ọ̀la láti gbé bẹ́ẹ̀ mo fẹ́ ìtọ́kùntọ́kùn Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ mi ẹni tí o ní òkú dúró ẹ̀mọ́ lórí ayé fún òkú káájú fún òkú ti lẹ́yìn rẹ̀ fún òkú ti kálọ̀tì lára òkú tó. Àlejò ẹ̀rú sí ọlọ́run òkú sí ọlọ́run ẹni tó fi ọlọ́run ká nínú àlá mi. Aláàárọ̀ ní gbogbo ayé pátápátá ẹni tó lé fún òun mọ̀kọ́rọ̀ màmúù mọ̀kọ́rọ̀ tó lé tó tẹ̀sẹ̀ àdákàjọ́ ọ̀pọ̀ sí wọn àbòrò ìkàrẹ̀ ni. Ọlọ́run wà pàdé kò bí àṣìṣe fún àlẹ́ bàbá Sámúẹ̀. Ọ̀rọ̀ wọn àwọn ọ̀rẹ́ sílẹ̀ àwọn alábẹ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ kí n ká gbogbo ìtẹ̀lé ìlànà rẹ̀ pẹ̀lú ìlànà lọ sí ọjọ́ àti ìlú ẹ̀ ń sọ máa gbogbo ìyẹn máa ma tọ̀ wá ẹjọ́ abẹ́ ọ̀rọ̀ kò sì tọ́ àti kò sì bẹ̀. ká máa rántí pé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí ìyá wa sí àti máa ń gbèsè ní ọ̀sán pé òun mú wa sí ìyá ọlọ́run àsọ́ọ̀lì ọlọ́run tọ́lọ̀ ọba àlejò ọlá tó sọ ní gbogbo àwọn ìdá rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn sí àti àlejò ọlọ́run àdúrà tó ṣe fún àwọn ìjọ yìí kó tó kó láyé olùkọ́nà wa sọ fún wa ó sọ fún mi sáà wọn ta sàkó ọkọ àwọn ta wọn olùwà ní wọn làwọn ìwà fẹ́ ilẹ̀ yẹn ní àwọn olùkọ́ ti dára ní ọ̀dẹ́kùn àwọn ọlọ́run bá fún wa sí àwọn ọ̀tá àwọn tí wàá sáré kẹ́yìn tó gbé ìyẹn àwọn jù àwọn kristian àwọn tí wọ́n ti sáájú wa ọlọ́run ní aṣọ àti àtọ̀kùn wọn tí wàá kẹ́yìn tó gbé wọ́n ti dáàbò wàá sí àyẹ̀lẹ́ làá fún sọ fún ilẹ̀ tí wàá sí àyẹ̀ àní ọlọ́run ní wàsíyà ká ọdún gbogbo wọn lẹ́yìn wọn wàsíyà lẹ́yìn akọ́jú ẹ̀rẹ̀ yìí náà kí wọ́n ní òun ní ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ torí pé tí ẹ bá bẹ́ẹ̀ lọ́wọ́ ọba òní jọ ọ̀rọ̀ ọba kò tí ẹ bá bẹ́ẹ̀ lọ́wọ́ ọba òní ibi kúkú pẹ̀lú òní ibi kúkú pẹ̀lú kan tí ẹ bá bẹ́ẹ̀ lọ́wọ́ ọba yóò máa dé fún mi òdodo báyìí ṣe kò lòun ọlọ́wọ́ á ń lọ ẹ̀sẹ̀ fún wá ní

bẹ́ẹ̀ yọ̀ bá ti wo àìmọye títẹ lórí ẹ̀sìn ìlú ọlọ́run ọba ọlọ́run ọba àti ọlá ìtọ́jú pé òun kò fọwọ́ láti ká bẹ̀rù ẹ̀ ẹ jẹ́ kí a máa bẹ̀rù ọlọ́run ọba ká máa fi sọ ọ̀pá kùtẹ̀ lẹ́nu kó ta alábẹ́ ìṣe pátápátá yálà iṣẹ́ ọlá ń ṣe yálà iṣẹ́ ìjọba là ń ṣe yálà àbá òṣìṣẹ́ kìkan ni àbáwọ̀ fún ara wa lọ́gá ara wa ẹja ní bẹ̀rù ọ̀rọ̀ yálà iṣẹ́ olùkọ́ làwọn ń àbá àgbẹ̀ ẹja ń bẹ ọ̀rọ̀ gbogbo wa pátá àti ẹ̀ka ló pátá kábí ọ̀rọ̀ gbogbo wa pátá kò sí ẹ̀mí kan tó yọ ọ́rẹ́ orí pé tó ń ká gbogbo máa ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú iṣẹ́ tó fẹ́ẹ́ ṣe ìbẹ̀rẹ̀ ọlọ́run yẹn ni ó máa bẹ́rẹ̀ dè láti àṣeyọrí ìbẹ̀rẹ̀ ọlọ́run yẹn ni òní yóò tàbí jù ìbẹ̀rẹ̀ ọlọ́run yẹn òní yóò tàbí ètò lórí gbogbo iṣẹ́ wa fẹ́ pátápátá bákan náà pé a lè pé nítumọ̀ tó lọ ẹlẹ́yìn náà bọ́rọ̀ bọ̀ nípa nígbà mọ̀ká àrùsà máa ń lò táàbù wàhálàbù àwọn èyí èyí tó lọ kókó àwọn àwọn ìròyìn èyí tó lọ gbélé lọ́wọ́ ẹni tó lọ pé ọlọ́run bá àlẹ́ ìrọ́lá ó káàyè láàrin àwọn ẹ̀dá tó yàtọ̀ sí gbogbo wa pátápátá lóòótọ́ ni kí ẹ̀dá bí abara lòun náà jẹ́ ṣùgbọ́n ọlọ́run bá ti wá nínú tó kò yàtọ̀ sí wa. ẹ̀rí sọ fún àwọn ẹgbẹ́ ẹ̀dá abara bíi ìdílé yìí náà ṣùgbọ́n ẹ̀dá wípé bí wọ́n kà yìí náà wọ́n rí tẹ́lẹ̀ lò èmi kan wá ní tẹ́lẹ̀ lò ìjọba wà fún ẹgbẹ́ sọ̀rọ̀ wá àwọn àtúntì náà ó ní kúbá ẹgbẹ́ yìí ìjọba mú kí ní àlẹ́ yìí náà wọ́n làdọ̀ fẹ́ẹ̀kù pọ̀lì ìdá wọ́n làdọ̀ fẹ́ẹ̀kù ẹ̀ẹ́dì tuntun ọ̀pọ̀ ẹ̀rọ amáyéwòba ó ní ìjọba mú kí wọ́n rí làdọ̀ fẹ́ẹ̀kù pọ̀lì ìdá ẹ̀rí yọ̀mọ̀ níbàwọ̀. bẹ́ẹ̀ sì ni ẹ̀sùn yìí ń pọ̀ nínú àwọn olùgbà yìí tọ́mọ ní máa ń ṣe òkèèrè kẹ́ńdé àwọn àbáyá tọ́mọ wá mú torí kí ni àwọn òṣèlú àwọn òbí sáájú. bẹ́ẹ̀ ní ìṣòro ń wá tó bá dé sí tí mo mọ̀ ní ah, bẹ́ẹ̀ ni lè fọ́ lẹ́nu àti wọ́n ní ìṣòro pọ̀ ní lórí ó lè mú láì

èyí tó kù sáà wọn mú orí sí ọ tí wà lẹ́nu mi ó ní ọ̀sán lára fún apẹ̀ ìṣàkóso tí má wà bọ̀ tí má bọ̀ tí má bọ̀ bẹ́ẹ̀ bọ́lọ̀ kò sí bọ́bà nítorí lọ́wà ìbọ́bà lọ́wà táwọn èèmọ̀ ìyẹn ló jẹ́ pé káṣí ti sọ̀rọ̀ bọ́ ọmọ ẹ̀lẹ́ tó tí bá ń sọ̀rọ̀ láti ṣe ń pẹ́yẹ káṣíló rárá kì í ṣe ń pẹ́yẹ ọ̀rọ̀ rárá kì í ṣe ń pẹ́yẹ káṣàkó rárá kì í ṣe ń pẹ́yẹ káṣàkó rárá kì í ṣe ló ẹjọ́ tó tẹ̀lé àjẹ rẹ̀ rárá torí pé ọlọ́run wá àbùsà àánú fún wa ni ọlọ́run wá àbùsà kẹ́ fún wa ni káwá lè lọ sí àwọn pariwo torí pé ọ̀sùn ẹ̀kọ́ gbọ́ àwọn ìwà yìí oṣù kẹta oṣù kẹta yìí nílẹ̀ oṣù kẹta oṣù kẹta oṣù kẹta lọ́jọ́ tó ti pẹ́ fún wọn kí àlejò sọ̀rọ̀ àwọn àlejò náà lọ́jọ́ tó ti nà á. àìkú nígbà àwọn ìyàwó àti bọ̀ lọ́pọ̀lọpọ̀ tí ní àwọn oṣìṣẹ́ ayẹyẹ ọ̀la ìdúró sí ẹ̀rọ káàkiri káàkiri káàkiri àgbáyé ìdí lẹ́yìn ìwádìí kan kó lẹ́yìn pa ìrọ̀ ẹ̀ ní ìjọba ìjọba ìlú ti Yorùbá lọ ìrọ̀ ẹ̀ ní ó ti bẹ̀rẹ̀ fún Yorùbá lọ orílẹ̀ Yorùbá lè sùn kí n kí wọn lọ fún kékeré ti bá lọ bí àwọn tó máa ń kékeré bí a ti bá lè sún yóò yára sún làlá ẹ̀rọ kẹfà rẹ̀. wọn ò lè pọ̀ lórí ayé a ara máa ra àwọn káàdì jẹun àti ẹ̀dá wọ̀nyí tí o tẹ̀lé tí ọmọ rẹ̀ ó máa dáa sí. torí pé ta bá wà ayé lábẹ́ ṣe máa sí. iṣẹ́ tó wà ní sí. bẹ́ẹ̀

الجود يقول لك عارفين أقول بابا ده أقول له sọ̀rọ̀ lọ́wọ́ wa ní òṣèlú níjọ́ kan tàwùbáà ó lọ bá lórí sọ̀rọ̀ lọ́wọ́ wa lọ́sẹ̀lá torí kí wọ́n níbi tí gbogbo ẹgbẹ́ bá láyé wọ̀ yóò rà kò fi wá sí ilé lóòótọ́ ìmọ̀ àfẹ́ bẹ̀rẹ̀ ló wù rẹ̀. àní wá ti pé kí alẹ́ bẹ̀rẹ̀ àní wá ń ìrìn ọ̀gbọ́n kí ló yọ láwọ̀ kó bá yìí kí ló yọ láwọ̀ kó kí wọ́n bá ní gbogbo ìlú òjì sí ọlọ́run máa yìí dọ́gbẹ́ wọ́ọ̀dà lọ́jà ilé àti ọ̀gbọ́n ọ̀tẹ̀lẹ́ o àárò sí ní o kò sí tó nígbà tí ìbá yọ èyí tí ó ta màá mọ̀ ọ́ fún ọgbọ́dọ̀ ní ọdún fún ọgbọ́dọ̀ ní ọdún inú ìpàdé èyí wà máa ń wà èyí máa wà nínú àánúkọ́ ní agbára láti ẹ̀kọ́ títí ní ìpàdé ṣùgbọ́n ìwọ àwọn bí tí ó bá fi ilé òkè mi yọ mọ́ polisi kò mọ̀ lọ́dún lọ́dún pé ìwọ ń tiẹ̀ ó máa wà ọlọ́run ó di ọ̀gá tó ti wọ̀ wọn sí ìfarapátá ni ipò ọmọ àlẹ́bí ló máa ṣe ẹ̀rọ òní nípò oṣù abáyé tọ́lú wọn wà ní káàdì àwọn àlẹ́bí ọlọ́run sáàjọ wọn àpapọ̀ wọn ẹ̀kọ́ ìjọba rẹ̀ polisi káàdì ọ̀gájú ṣe kí ni o ó ti yàtọ̀ ọmọ nígbà tó lọ́wọ́ pẹ̀lú àwọn àlẹ́bí ọlọ́run ọ̀dà ìlú pé yìí kò ní òní tó kò ní lẹ̀ bí náà wà ní sọ́wọ́ ní ìlú yẹn bákan náà ni pé tó wá lọ lọ́pẹ́ ilé mi ọ̀dẹ̀ tó rárá lọ sí ọ̀wá lọ sí ọ̀dẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ wà ní sílẹ̀ olùwà sọ àyà àti sọ̀rọ̀ sísá ìyẹn kọ́ ẹ̀ka ká bọ́ọ̀pà sí náà. ààrẹ ilé ọ̀sán wọn ní ṣùgbọ́n ká tó ìdíjẹ́ tó ń wá tó pọ̀ pẹ̀lú ayé àyè ọlọ́wọ́ máa ń fún àwọn ibi wọ́n máa ló kan lára ọ̀sùn ẹnikẹ́ni ẹni dóhùn tó ní èdè tẹ̀lé ọlọ́run nítorí látẹ̀lé ọlọ́run ọ̀sẹ̀ láti fi àtẹ̀kọ́ pa fún yìí bó ṣe fẹ́rẹ́ tó tẹ̀lé tí ò bá ti pọ̀ fẹ́rẹ́ tó fi lẹ́yà ẹ̀ka máa tẹ̀lé ní àyàmọ̀ lọ́wọ́ àlẹ́ ìlú tí àwọn ẹni báyìí ìlú wọn lọ́wọ́ wọn kò sọ pé wọ́n ti àwọn papọ̀ mọ́ àwọn àmẹ́bí wọn lọ́wọ́ òṣìṣì tí òun ọ̀tẹ̀ àwọn papọ̀ báwọn olódodo tó fà ń kọ́lé nínú oṣù abẹ́rẹ́ àwọn kókó mojú mi ní ogun àwọn bàtáyà òun ọ̀tẹ̀ àwọn papọ̀ mọ́ wọn wọ́n ti sọ̀rọ̀ sí i òun ọ̀tẹ̀ àwọn papọ̀ báwọn ẹni rẹ wọ́n á sì ṣe ìlẹ́ àyíká wọ̀ sí nìkan àwọn ènìyàn ló wá ti àjù lẹ́nu kí n máa máa jọ bí àwọn ọlọ́pàá àjù lẹ́nu máa jọ àpapọ̀ ẹ̀yìn tọ́lọ̀ tó wà ìsìn yẹn bá ti tẹ̀lé lọ́wọ́ àtàlẹ́yìn rẹ̀ ọ̀ nígbà wà á bèrè lọ́wọ́ wa náà pé bí ló bá wà á tẹ̀sí ẹ̀ka Muhammad sọ̀rọ̀ wọn mọ̀ ọ̀sẹ̀lá. àbí àtàmú ọjọ́ kan láàrin ọdún ọjọ́ báyìí kò nílò ti lágbájá ọjọ́ báyìí kò nílò ti tàmàdù láàmú wá sí káàkiri láàmú àti ìtàn káàkiri àwọn arúgbó tíkẹ́ẹ̀tì àwọn olóòtú mẹ́ta wọ́n lọ káàkiri ẹ wá fi kí wọ́n bọ̀ ní wọ́n máa bọ̀ sí wọ́n lù lẹ́yìn ìmúpọ̀ wọn lọ́wọ́ ládùúgbò fẹ́ wà. àdúgbò fẹ́ wà ẹ̀ fúnra níta ẹ̀ ń gbẹdẹrẹ ìgbà tó sábẹ́ ìgbà tó wá ẹ wá sí nàìjíríà ní ọlọ́dọ̀ tó ń fi ẹ̀rọ rẹ̀. ẹ̀ ń tí ò ní ṣéèkì ní ẹ̀rọ ṣéèkì ní peace of nine, ẹ ti àti ìdọ̀gbọ́ sọ̀rọ̀ àti ìdọ̀gbọ́ jáde ni òbí ẹ máa ń kó jáde nígbà ìgbà. máa ń ní ọ̀gbọ́n ìgbà. ó ká wọ́n á tún wá ní ọ̀pọ̀ àtọ̀. tó bá ti lò ó ní ní ìyàwó sọ̀rọ̀ mọ́ àwọn àlùfáà. ibi bẹ́ẹ̀ ti gé ní àjọ rẹ̀ nínú títẹ̀ ní tọ́lọ́wọ́ àti sọ̀rọ̀ mọ́ àwọn àlùfáà. bákan náà ni pé nínú àmì ọlọ́run àlejò alákòóso inú wa òun ni pé ó fi ànẹ́bì sí kò ń gẹ̀rẹ̀ wa. ó wá kọ́ wá bẹ̀rẹ̀ ká gbà lẹ́yìn ká sì ní bẹ̀rẹ̀ ká síwájú ẹ̀yìn ara wa ká síwájú ẹ̀yìn wa. ó sì lọ́wọ́ anya ọ̀gá ọmọ ọ̀gá ara rẹ̀ ó ní ilẹ̀ ayé báwo lè fi níbi àlẹ́ yìí á kó náà ní àlejò ọ̀pọ̀. ó ní débi pé adíkẹ̀rẹ̀ ṣe ní ara wa lọ adíkẹ̀rẹ̀ ṣàwọn ará ayé wa lọ adíkẹ̀rẹ̀ ṣàwọn dúkìá wa lọ. bó tilẹ̀ tó lónìí kò rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ tó kálukú parí lónìí àtijọ́ ah, tó bá

Tẹ̀lé gbọ̀rọ̀ rárá. Kí wọ́n fẹ́ ká àdúgbò ọ̀kan pé lábúlá ìgbé àmẹ́bí sọ̀rọ̀ àti ẹ máa tún fàájì fún wa mọ́. Ẹ ti ẹbí ká àmẹ́bí sọ̀rọ̀ náà lọ́wọ́ àjọ sọ̀rọ̀. Ẹ ẹ̀rẹ́ fọ́ àdúgbò ẹ̀. Tó bá ní fún ní àmẹ́bí rere yìí, à ẹni mi kò bá tò ní mọ́. Ìwọ tó o ní fún àmẹ́bí ọ̀bá tò ní mọ́ fún ẹ máa kún lẹ́yìn wa ní fún ní ká àmẹ́bí ẹ̀

torí títà òṣìṣẹ́ bá wù ní tí wọ́n ti kó wẹ̀. torí títà òṣìṣẹ́ tó tó bá tó wọ̀ fún ọ àwọn ìṣẹ́ àwọn ìṣẹ́ náà ni wọ́n sọ̀rọ̀ yẹn àwọn onímọ̀ ni wọ́n sọ̀rọ̀ yẹn àwọn àìsẹ́ ìṣó kéré tí ọ̀sẹ̀ kọ́ sákàmọ́ ọ̀sákàmọ́ fún wọn. torí kí ni wọ́n ẹ̀kọ́ wọ́n pàdé kí ń jẹ́ àìjáàlù jẹ àìjáàlù ni àìmọ̀kàmọ̀kà wọ́n wá tó sọ́nà méjì àìjáàlù ìbàkúrí wọ̀ àìjáàlù ìwọ́pàá àìjáàlù ìbàkúrí kì í ṣe kí wọ́n bèèrè lọ́wọ́ yẹn pé

ọ̀pọ̀lọpọ̀ yóò máa tún fa ara rẹ̀ àti fọ́là nínú ẹ̀sìn ọ̀rọ̀ ṣùgbọ́n tẹ̀lá ti wájú àtẹ̀rẹ́ kí ẹgbẹ́ bá ti wù ní ẹ̀sìn ọlọ́run ẹni fún ọdún ilẹ̀ sí ìdílé. àmọ́ òkúta gbẹgbẹ́ yẹn láti rọra sáàkì lórí sábàbà jìtá ipa tí àǹfààní kàlẹ́ ìsọ̀rọ̀gbọ́ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ni ìlànà wa kì í ti pé ìṣẹ̀lá tó ìlànà wa gbogbo ẹ̀mẹ́ ìlú máa ń kó àgbọ̀yé nílẹ̀ mọ́mọ́ lónìí èyàn ni lọ́wọ́ ṣe ẹnjìnírìn pẹ́ẹ́lí ìlàwá lóṣìṣẹ́. tí ẹ bá ń kó ti kùránì kò ní mọ̀ kẹ́kẹ́ nípa àdájọ kùránì ṣùgbọ́n kùránì ló wá lẹ́nu. bẹ́ẹ̀ èyàn ni lọ́wọ́ tó ń rí tí ó lọ aspect kọ̀ǹpútà ni wọ́n fẹ́ lára o yóò kọ kọ̀ǹpútà yálà àtúnṣe tẹ̀lé o yálà ẹnjìnírìn ẹ̀yọ́ yóò mọ̀ dáadáa ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti bá bẹ́ẹ̀ àdéhùn pé àdéhùn ìfọwọ́ yìí òun ò lè fẹ́ máa. ṣùgbọ́n màá tẹ̀lé ọba tó ní kí lọ́wọ́ máa ló kọ́ ìbò yìí. bìsíìsì ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn múlọ́pọ̀ ló wà. nǹkan kan kò yé mi nípa ìrìn ọlọ́run. ṣùgbọ́n ìgbéra wa ni wọ́n fi ní ìdíkọ́ọ̀sì wọn. bákan náà ni pé tí a bá wá ti bá kọ́ a ní àwọn department of language nínú èdè ọlọ́wà táwọn yẹn máa ń kọ́ yálà ọlọ́lọ́kì ni ẹ̀kúnọ́lọ́kì ni gbogbo àwọn nǹkan yẹn ní ìbẹ̀ nínú èdè ọlọ́wà. ó ní kí yẹn máa sọ ọ́ ẹ̀rọ ah, táwọn àbáàgbà dé àbáàgbà nípa káàkó ìdè káwọn ìdílé dé ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbọ́ sí akọ́ni ìdẹ̀sílẹ̀ ìtumọ̀ àǹfọ̀án bẹ́ẹ̀ bá gbọ́ sí akọ́ni ìhàlí wọn ò fún ìpẹ́kẹ́lẹ́ para ṣùgbọ́n bí ikú àwùjọ wa àwa ń dárò kéwú àwa ń dúró kéré àwa ń wọ kéwú kí ẹ̀rọ tó ń kọ́ lọ́wọ́ ọ̀jọ́ ayì kí láàbè àfààní àbẹ́ mo fi ìdọ́lọ̀ ẹni tọ́lọ̀ ti wọ́n ní sábà lọ́sọ̀ tó láti fún ẹgbẹ́ wọn ìdílé wọn rẹ̀ kọ́ ẹ wá wọ́n ní báyìí ẹni tí wọ́n kọ́ sára sí àbá àgbà dé kò yẹ kò sí ẹni ó lọ sí ìmọ́tò sí ìlànà ọ̀sùn ìgbà ẹni káàkiri òun kẹ̀sí náà wá kọ́ tiẹ̀ ní ibi kẹ̀sí ti dàrú mọ́ ara wọn nìyí. torí pé ààrùn títà ìyẹn lọ sí mọ́ àtẹ̀yẹ títí ìlàwọ́ ni wọ́n lọ kọ́. èyí tí wọ́n wá ti ṣe ìpàdé sọ̀rọ̀ sí ara rẹ̀ ní aṣáájú ó máa wọ́n àbá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní kàkà kọ́wù kọ́pìlà àti sọ̀wọ́ọ̀nù ọ̀bí mi wáyà kọ́pìlà àti ẹ̀sùn òde ó ní ẹ̀gbìyànjú ẹ̀kọ́ àkọ́lé àkọ́lé ẹ̀sìn tó tó fi padà abáyé ẹ lọ gbọ́ ẹ̀kọ́ ẹ̀sìn lápọ̀ yìí kí wọ́n lù ú sọ ní àkáàdì. torí kí wọ́n lọ sọ ní àkáàdì kí ló dé ló ń sòrò láti gbọ́ gbà lẹ́nu àfẹ́rí kò fẹ́ ẹ̀ máa mú wa ẹ̀ ní bẹ́ẹ̀ ní ìsìn ìtẹ́lẹ̀ kẹta náà ara òfin tí wọ́n tọ́ lẹ́nu wọn láwùjọ lónìí ni. torí pé kí ẹ máa mú bí ọ̀pọ̀lọpọ̀ àti nígbà tó lọ́ra nípa ìsìn ọlọ́run nípa apá akéde àtẹ́lẹ̀kọ̀lọ̀ wọn kọ́ àtẹ̀wọ̀sẹ́lẹ̀ ẹ̀rọ máa lò

ìdí òwò ajé báwọn ní ìlú tí wọ́n ti náà ìlú tí wọ́n ti náà lọ́sọ̀rọ̀ ọlọ́run máa tẹ̀lé kọ́ba ìdílé ọlọ́run báyìí pẹ̀lú tí ò ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ àwọn aṣíwájú sáré lọ́sẹ̀ lẹ̀. bó ṣe ń gbé ọwọ́ máa tẹ̀lé bá dé nítorí wọ́n ti gbà wá sí mímọ̀. tó sáwọn náà ti ní àwọn wọn lè máa fi ṣàkàlẹ̀. olùkọ́ ọ̀rẹ́ mi pé a máa ń má sọ̀rọ̀ ó ti di ọlọ́run lọ́nà ìtọ́nà ló ti gbàgbé lọ́nà ìtọ́nà ló yà ní ìrìn lọ́wọ́. Bíbi pé òun ló máa ti wá níbi òkùnkùn ayérayé, òun ló sọ àkọọ́lẹ̀ sí ìjọ yìí, wọ́n já àlẹ́ bíi báyìí á pọ̀ sí àjì. Bọ́lá òfin náà ti di àjì rẹ̀ bẹ́ẹ̀ àlẹ́ ti ṣe. Òun náà lẹ́nu tó ń mọ̀lẹ́bí rẹ̀ bí ń rẹ̀ jù. Òun náà lẹ́nu tó ń tó ń tó ṣe ìyanu lọ́dọ̀ òun ní kọ́kọ́ ọ̀rẹ́ fẹ́lẹ̀. Ẹ̀rí ìjà ń pè yóò báyìí ọkọ méjì ló ń gba ayé rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rẹ́ kó ti sọ̀rọ̀ níwájú rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ń jẹ́ kí ṣe kòmọ̀ ká lọ lọ́ à ní wọ́n fún àmì ìsọ̀ ọlọ́run wa àti wọ̀sẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló ní ẹ̀rẹ́ sọ pọ̀ àmì ìwà muhammed sọ̀rọ̀ wà wọ̀sẹ̀rẹ̀ ẹni tó kò ká ń sálá ẹni tó bẹ̀rẹ̀ tí a bá lọ wo àwọn kókò àdìyẹ àwọn òwe àdìyẹ àwọn akọ̀rọ̀ ìgbẹ́ndé tó ń pè ní àṣírọ́ bẹ́ẹ̀ wọ̀lú pípa àwọn àmì yóò máa tẹ̀lé lópin ayé àti ìtumẹ̀. tí ìwọ wá ń ṣe àbálẹ̀ ẹ wá wò pé kí ìṣẹ̀lẹ̀ kí ìṣẹ̀lẹ̀ ká lè fi òun ló máa sọ ọ́ nù. torí àwọn àlejò báyìí gẹ́gẹ́ pẹ̀lú àwùjọ tí ìṣẹ̀lẹ̀ nílẹ̀ káyọ̀ àti ayé bẹ́ẹ̀ ni màá gbèjú àtìlẹ̀. ìdí tí òun wá ń tẹ́lẹ̀ máa wẹ́dùn ìyí ò ti dìbò kéré o kìí tún kó àwọn ìgbọ́n lọ o látara pé àwọn ìdílé ń sọ fún àyè tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ làwọn ìgbẹ́ ti di kí wọ́n tún bọ̀ wá nítorí pé wọ́n ló ti yìn lọ́wọ́ ìyẹn ló pọ̀ kan nínú àwọn onímọ̀ nígbà tó ń ti òun ti kọ́ bá pé àwọn ìdùnnú ti ń bẹ̀rẹ̀ di ara òun àtọ̀kà ọwọ́ ní ìdífẹ́ òun ni àwọn méjèèjì wà lẹ́bi ara wọn òun lè fi kọ́bà rẹ̀ ni. ẹni tó wá lọ bá wá ní nítorí wọ́n lè fi kọ́bà tí wọ́n bá sọ fún wọn pé ó ti wà nínú ìwé arákùnrin lẹ́yìn tẹ́sà lápọ̀ọ́dún tó fi tẹ́sẹ̀ sírí ó ní arákùnrin kan fún un torí sí àwọn ọ̀gá tó ń gbé tó ń fi ìsọ́mà rẹ̀ àwọn ọ̀gá ẹ̀ tẹ̀tẹ̀ wà ní. báwo ló wà ní pọ́sibú láti jẹ́ kékeré nìkan tó wà ní ìgbẹ̀yẹsẹ̀ rẹ̀ náà sí ọlọ́run. مباشرة القرآن الكريم اللهم رب البحرين التقيان بينهما أوثق لا يبيان كل مرة في الشعور يجي بينهما Bíbí ìyá ẹ̀dá àrùn ẹ máa rò fún orí wọn dàpọ̀ ní ṣùgbọ́n wọ́n ń dákun bẹ láti ṣe ìjẹ láàrin wọn. Lọ́wọ́ ìdíyà ọlọ́run kò sí ìtọ́wọ́ sílẹ̀ kejì rẹ̀. Ṣùgbọ́n pàṣípẹ̀ tẹ̀ ń wò yẹn, with business eye ẹ̀ Òṣèlú wa ní nǹkan tó jẹ́ ẹni tó ní ẹlẹ́ lórí bíi òun ló ní. Àfi tó jẹ́ pẹ̀lú tó káàkiri ìyẹn ló sọ̀rọ̀ lọ. Bí ẹni tó dá ló sọ̀rọ̀ lọ, a bí òbí kò kọ́ọ̀tù láti kọ́ àkẹ́yìn níta. Ọ̀kan náà ló lè sọ inú àkókò tó ń ìwádìí díẹ̀ nípa ẹ̀ńtọ́ àná. Ó wá ní Hadith Àlejò Sọ̀rọ̀ lọ́wọ́ àti Sọ̀rọ̀. Ó lọ́wọ́ ẹ̀sìn púpọ̀ nípa pé àdébí ni wọ́n kú dídá ọmọ ìyẹ̀jọ́ tí ò yára ní omi ọ̀lẹ́ omi àpọ̀ lásán. bí wọ́n ti dé ó lé ìwọ́n ti dè sí ọ máa tẹ̀lé ọ máa tẹ̀lé kíkí. ó lé ìwọ́n ti dè sí yóò tún wá tẹ̀lé yóò tún ti bá ṣe ẹlẹ́bí ẹlẹ́bí wọ́n ṣe láyé. láìpọ́s yóò tún wá bẹ́ẹ̀ fún àbúdá bẹ́ẹ̀ ó ti dé lẹ́yìn ìgbà tó bá lè fọ́mọ̀ yìí wọ́n ṣẹ̀

ìfọwọ́ àwọn oríṣiríṣi àwọn nǹkan báyìí kalẹ̀. Torí pé oríṣiríṣi àwọn nǹkan ní bẹ́ẹ̀ tó ti sọ kalẹ̀ tí kì í jẹ́ Èyí èyí sọ̀rọ̀ lọ ìwọ̀ sẹ́lẹ̀. pé ọlọ́run bá àti fún wa Ọlọ́run ọlọ́run ní irun àmìnà wa ìlú ọ̀tá ìdúró wa tẹ̀lé tẹ́tọ́ náà bá gbé lọ́wọ́ ní wáhìn ìlú jẹ́lẹ̀ má tẹ̀lé pé ọlọ́run bá tún sàkà pẹ́lú rẹ̀ pé ọ̀ka rẹ̀ ọ̀ka tó mọ́ ni ó ní bára kàdé lọ́dún fún áàdùn àlọ́ka ọ̀ka rẹ̀ ń pé tọ́lọ̀ ní lórí òwe náà nítorí àlejò sọ̀rọ̀ wọ́n àwọn àwọn òṣèlè tí mo lẹ́kẹ́ tí o mú lọ. ó wù ú láti mọ́tò ìlàkàrọ̀ ọwọ́ àwọn wọ́n ti tó ń

àwọn ìsìn ẹni tí wọ́n ti rẹ́jọ́ ti ní bẹ́ẹ̀ ni wọ́n wá sílẹ̀ kọ́ fáwọn àwọn gba kò kọjá àwọn fi hàn ádámù ní sẹ́yìn àkọ́kọ́ àwọn fi sẹ́yìn ti àwọn fẹ́ yáyá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti mú sẹ́yìn ti gbẹ̀dọ̀ sọ̀rọ̀ yẹn ọ̀gá aláàlú ọ̀sẹ̀rẹ̀ lọ́nà òtún wá dé ìwọ tó ti èmi lọ́wọ́ ọlọ́run wá ń rìn fún wá ń fún àìpé gbogbo sẹ́yìn mi lójú ọ̀nà pátá mẹ́rẹ̀ẹ́sì àbẹ́rẹ́ ìfún ayáàtì mọ̀ràn rọ́kà kò sí ìgbọ́n Bí àlùfíà ti dúró ti jẹ́ ẹ̀sìn ìgbà yẹn, wọ́n ti kí ni ó ìgbà lọ ní àdúgbò kékeré ní àdúgbò lọ. So ìtàlẹ̀ ti sọ̀rọ̀ lọ́wọ́ ìsọ̀rọ̀ àti ìtòkùtù mẹ́rin ní àgbò rẹ̀ kọjá lórí rẹ̀ ní bẹ́ẹ̀ náà ní ní rí lórí ayé lẹ́yìn ìgbà yẹn ọkọ̀ jẹ́ bẹ́ẹ̀ nígbà wà ní ẹ̀rọ sẹ́nu ọ̀rọ̀ ẹ̀sìn ògidì ẹ̀sìn ògidì ẹ̀sìn ògidì òdodo ìgbésí yóò máa tó ọ̀rọ̀ mi nìyẹn ṣùgbọ́n wọn bá àlejò ọlá tó kù náà lẹ́yìn lọ́wọ́ rẹ̀ yìí. lóbi jẹ́ kí àlùfáà yóò máa wò ṣe àríyàn olúwa kọ́ máa tẹ́ ẹ lẹ́nu òun lórí ẹ̀. wọn wọ́n wọ́n ti rọ̀ ọ̀sẹ̀ mọ̀ pẹ̀lú ìyọ̀ndọ̀ ọlọ́run ó pẹ̀lú ìwádìí tó péye ní àmì ìsọ̀rọ̀ bọ́ọ̀mù ọ̀dẹ̀ sẹ́lá إذا كنت وتوصل قل وأجمل منا لم ترى عين خطي لم ترى خط عيني قل كله يجريه لي bẹ́ẹ̀ni nínú ẹjọ́ lọ́wọ́dù obìnrin òbí ìlú rẹ̀ rí wọ́n jẹ̀ wá tẹ̀lé àìlẹ́bí ìjọba tó á bí ẹni tí ọlọ́run bá da ọ bí wọ́n ṣe ṣe ìjọba ọlọ́run bá yìí lóbi dání. Ibi ìpàdánwò wọn bá da ọmọ ti fi kéèkì fún tí ọlọ́run tí mo fẹ́ fọwọ́ dání lóyún. Fún ìwọ wà fún ọkọ ọkọ tó ṣe dẹ. Òun kọ́ lọ fún ọlọ́run ó ń bọ́lọ̀ kó ṣe dẹ. Ọlọ́run bá ló ṣe àlẹ́ bàbá Mohammed sọ̀rọ̀ máa bọ̀ àlẹ́ òṣèlá oríṣi ẹ̀ tó gbé lẹ́tà. Bẹ́ẹ̀ ni, àlẹ́ ìta wa ló pẹ̀lú ọmọ ìwé nípa káàkiri ní àdébìlẹ̀ nìkan kan yóò tún gbogbo àbúrò lọ. Tí fẹ́ẹ̀sì níbi èmi àtẹ́bí kọjá ẹ̀mí ara yín, ẹ̀ẹ́dì fẹ́ẹ̀mí kọjá àwọn ọmọ yín, ẹ̀ẹ́dì fẹ́ẹ̀mí kọjá dúkìá yín àti gbogbo èèyàn lákòókò pátápátá ọ̀rọ̀ yẹn ti dẹnu káma wá bẹ́ bàbá lórí sọ̀rọ̀ wá wọn sọ̀rọ̀. Àbáwá ti ṣe náà ṣe mọ̀ wọ́. Ó ní kábà tó ti jẹ́ pé ọ̀rọ̀ yẹn ká nígbà lẹ́bi láti máa ṣe tóbi. Ó ní orí tí orí tó tóbi láyà àti ìyá náà àlè àti kọ́jọ́ tó wà lórí láti. látàrí wà níbi láti bí ìmáàlì yìí bọ̀sùn báyìí pẹ̀lú kápá àgbọ̀ láti tẹ̀lé lánàá. وذلك أنه لا نجاة الآن من أعداء الله ولا وصول له إلى رحمة الله إلا بواسطة الرسول. قلت لكي kùtìlọ́nà àbáyọ̀pẹ̀ kankan ní gbogbo wa kò sí ọlọ́run. bẹ́ẹ̀ ni ẹni kankan nínú wọn ò ní sí ibi àánú ọlọ́run àti nípasẹ̀ àlejò àmàkánbá lè sọ̀rọ̀ wa ọ̀tá ara àti òṣèlú. bẹ́ẹ̀ náà sì ni ìgbàgbọ́sí ìmúfẹ́rẹ̀ ìkáàkùn ìtẹ̀lé tó wá jẹ́bẹ̀ yẹn àjẹpẹ́ ẹnìkọ̀ọ̀kan wa iṣẹ́ wa pẹ̀lú wàtá fúnra kí ló kọ́ nípa àjẹpẹ́ ẹjọ́ àtẹ̀lẹ́ ọ̀rọ̀ tábàlìkà mẹ́rin ẹjẹ́ kí àtàwọn àti wàtá mà ẹjẹ́ púpọ̀ tábàlìkà mẹ́rin sọ̀rọ̀ lọ́wọ́ wa àti ìwọ̀sẹ̀rẹ̀ ẹ má ti kájà dára rẹ̀ ní wọn fún un kọ́nà gbogbo àtẹ̀kọ́ bẹ̀rẹ̀ àdá dára kọ́nà wọn lọ́wọ́ àwọn ọmọ